ثم الصلاة والسلام باب تعجيل قضاء الدين عن الميت والمبادرة إلى تجهيزه إلا أن يموت <clears throat> فجأة فيترك حتى يتيقن موته عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال نفس المؤمن معلقة بدينه حتى يقضى عنه رواه الترمذي وقال حديث حسن وعن حسين بن وحوح بن وحوح رضي الله عنه أن طلحة بن البراء بن عازب رضي الله عنهما مرض فأتاه النبي صلى الله عليه وسلم يعوده فقال إني لا أرى طلحة إلا وقد حدث فيه الموت فآذنوني به وعجلوا به فإنه لا ينبغي لجيفة مسلم أن تحبس بين ظهراني أهله رواه أبو داود ní ìtẹ̀síwájú afọ́wà al-imam abu zakariya yahya ibn sharaf an-nawawi alayhi rahmatullah wọ́n tún mú àkọlé ní wàá lábẹ́ kìtàbù ìyá dátìlmarí báàbù tí wọ́n mú wáyé ó ń ṣàlàyé fún wa nípa àwọn ojúṣe àkọ́kọ́ ojúṣe kíákíá èyí tí ó yẹ kí àwọn ará ilé ẹni tó bá jáde láyé ojúṣe àkọ́kọ́ tó yẹ kún ó kọ́kọ́ mójútó o náà ni báàbù yìí o náà fẹ́ fi ṣàlàyé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ń jáde láyé rẹ̀ àwọn tí wọ́n fi sílẹ̀ látara àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn tàbí látara ìfẹ́ ẹnu a máa jẹ́ kí wọ́n ó mọ́ ṣe ojúṣe èyí tó tọ́ fún òkú wọn àwọn ó sì máa lérò wípé àwọn ti ṣe ojúṣe tó kù bá kú gbára ojúṣe àkọ́kọ́ òun ni in tí báàbù yìí tó fẹ́ ṣàlàyé fún àfáwà al-imam rahimahullahu ta'ala wọ́n ní báàbù ta'jil qada'i ad-dayn 'an al-mayyit eléyìí ni àkọlé kan èyí tí ń sọ nípa títara ṣàṣà láti lè tètè san gbèsè èyí tó bá ń bẹ lọ́rùn òkú òkú jáde láyé onígbèsè lọ́rùn ẹ̀kọ́kọ́ wá ń ronú nípa bẹ́ẹ̀ṣe pín ogún ẹ̀ ẹ̀ ronú nípa ayé màálù tẹ́ pa eléyìí àìmọ̀kan tó tóbi nǹkan àkọ́kọ́ tí a gbúdọ̀ tara ṣẹ̀ṣà láti lè kọ́kọ́ lọ yanjú òun náà ni tàjílú kọ̀bọ́ ìjẹ́ ìní ánìlẹ̀mẹ̀yìntì ká ṣe kánmọ́kánmọ́ láti lè tètè san gbèsè èyí tí bá ń bẹ lọ́rùn aláìsí wàlmùbàdára tí ilá tẹ̀jìsì bákanáà kí a má fi falẹ̀ almùbàdára ay al-isra' ká tara ṣàṣà ká ṣe ní kánmọ́kánmọ́ ìlà tẹ̀jìhìzì yìí ìtẹ̀tẹ̀ palẹ̀ òkú kama káṣe ní kánmọ́kánmọ́ kánmọ́ fífàlẹ̀ kí ló wá ló lè fàá tààfi lè fi òkú mùsùlùmí falẹ̀ ìlà ìyàmú tàfùchù àtà àtọ́bá ṣe wípé ẹni ẹ̀kàn akàgbọ́pọ́kú àrókù ẹ̀ àrókù ẹ̀lẹ́ lójijì irú ẹni báyìí fayutrak a lè ṣe sùúrù díẹ̀ ká fílẹ̀ náà hatta yàtàkọ́yàná mọ́tòrò títí táàfin màmàdájú pé kí ló fa ẹ̀ só lóòtọ́ ni àbọ̀dákú sí tòrògbà lómi wà state of coma tòrògbà àmàdá ní ẹwà ní state of coma tí yẹn wà unconscious ẹni tó ṣe wípé yóò kàn dákú lọ gbáre ọlọ́nkọ̀ṣọ́ wà mẹ́ ẹlòmí bẹ bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ yọ́kàn lọlẹ̀ sí kò ní mí dáadáa máa lẹ́yìn bí ọgbọ̀n ìṣẹ́jú yóò bá tún dìde ìyẹn náà ń pè ní alìgbùmọ́ èyí máa ń ṣẹlẹ̀ àwa gbọ́dọ̀ sọ pé à dìbò kò kúnra mọ́ ọya ẹlọ́sí ara ò in tó lè mú wa lọ́ra ìpalẹ̀mọ́ òkú o ní wípé àtàyẹ́kùn bímọ́ òtì yìí agbọ́dọ̀ máa àmọ̀dájú wípé lámọ̀rin ò ti dákẹ́ tí a bá ti lè màmọ̀dájú pó ti dákẹ́ kò tún sí ìdókùnmá dùkájẹ̀kẹ̀ palẹ̀ rẹ̀ báàbù yìí tí a fọ́ àwọn Imam An-Nawawi alayhi rahmatullah tí wọ́n gbé síwájú yìí àwọn ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam tó gbé ọ̀rọ̀ yìí lẹ́sẹ̀ẹ́ òní wọ́n wá kó wá ní abẹ́rẹ̀ wọ́n mú hadith méjì hadith ti afọ́wà Abu Huraira àti hadith afọ́wà Hussein bin Wahwahi wọ́n mú láti fi ṣàlàyé àkòrí àkọlé èyí tí wọ́n gbé síwájú àkọlé yìí ó kó ọ̀rọ̀ mẹ́ta sínú ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni tààjílù kọ̀dọ̀ ìdẹ́ ìní anìlmẹ̀yì káàkiri tààrà ṣàṣà tí a bá ti gbọ́ pé ẹ̀mí jáde lára ẹnìkan gbèsè tó ń bẹ lọ́rùn ẹ̀ fàìdì ìpalẹ̀mọ́ ká má fi falẹ̀ tajhizul mayyit ó kó wíwẹ̀ wíwẹ̀ rẹ̀ ká má fi falẹ̀ kọmọkọmọ kárìtì wẹ̀ àwọn wẹ̀ òkú ẹ̀ ń lo wákàtí mẹ́ta lórí òkú kan lẹ́sàmínà súnnà kò sínú súnnà kọmọkọmọ ẹ̀ wẹ̀ nínú tajhiz al-mubadaratu ilá tajhiz al-mayt bákan náà takfin ìtẹ̀tẹ̀ fi aṣọ sí lára káṣẹ náà kamakama kamama agiu ẹlòmí ń bẹ wọ́n fẹ́ fa sọ́sọ́kùlá wọ́n wá ń bára wọ́n fà rárá èyí lẹ́ ọ̀pọ̀ fi fi rárá nǹkan ẹlẹ́yìn náà lọ́kọ́ tí a ní wá ẹ̀yìn náà lọ́kọ́ tí a mú wá aláà òkú ti ń bẹ́ńlẹ̀ bákanáà dáfnuhu gbogbo àwọn kẹta kakalẹ̀ asọ́látù alẹ́ kákínúsílá wà dáfnuhu kásìsín gbogbo àwọn kẹta kakalẹ̀ yílá ń pè ní tajhizul mayit tẹ̀kísínuhu wíwẹ̀ tẹ̀kísínuhu ìbàlọ́sílá asọ́látù alẹ́ kákínúsí wà dáfnuhu kásí gbogbo àwọn ìpele mẹ́rẹ̀ẹ̀rin yìí na ń pè ní tẹ̀jìhì zulmẹ̀ ìpalẹ̀ òkúmá súnà rẹ̀ wá ní al-isra'u bihi al-isra'u bihi as-sunnatu fi tẹ̀jìhì bilmayyiti al-isra'u bihi wal fi falẹ̀ omi súnà kókó ẹlẹ́ẹ̀kẹta alábẹ́ báàbù yìí o náà ni wípé àwọn hajjáàtì kan ó lè ṣẹlẹ̀ tó lè ṣokùnfà ká lọ pípalẹ̀ mọ́kù ká lọ lára al-Imam an-Nawawi alayhi rahmatullah kí Allah subhanahu kó bá wa kẹwọn àtúgbà àwọn àfá lápapọ̀ tí wọ́n dúró lórí súnà ní sọ́lọ́sọ́lọ́ àwọn mú ìdí kan wá ṣùgbọ́n ìdí tí wọ́n mú wáyìí àwọn olùmẹ̀ẹ̀sìn wọ́n tún mú àwọn ìdí míì wá tí a lè fi ṣe kí ni o tá lè fi lọ òkú lára bọ́dẹ̀ jẹ́ pé àsúnnà awul aslu fi al ṣùgbọ́n àwọn kan ní ìgbẹ́ tó lè ṣẹlẹ̀ tó lè fà á ká má tètè

ó dákú dídákú àbúrò okú ni lọ́dọ̀ àwọn onímọ̀ ètò ìlera wọ́n jẹ́ kó di mímọ̀ fún wa pé tí ẹnìká bá dákú oore ni fún látọ̀dọ̀ lọ nínú mo pé ẹnìká wá dákú sí ẹwà ń fi ṣe ẹ̀yẹ ẹ̀ ń pè ní ọ̀dákú mùkọ̀ ọ̀sán láà ìjọ́ ọ̀kẹ́ ẹ máa sọ fún wípé okú oríire orí ńlá ni bó ṣe kí ni o gbọ́dàkú torí wípé in tó ṣẹlẹ̀ sí nǹkan ẹ fẹ́ fọwọ́ kan ẹ̀mí ẹ̀ tó lè mú ẹ̀mí lọ àpèjúwe tó súnmọ́ tí wáyà kan bá spark nínú ilé àbí ọ́ra ń ṣe èéfí kí wọ́n ní káàlá náà ẹlọ́jẹ́ ẹlọ́pa ẹ́ wọ́n switch off mítà ọlọ́mọdé wọ́n pa wátà wọ́n ní ẹlọ switch off ẹlọ mítà sí bá ti ṣe báyẹn in tó ń bọ̀ yẹn kò ní kọjá má because iná yẹn ti dúró abẹ́ẹ̀kọ́ kò ní lè lọ sí gbogbo inú mọ́ ẹ̀rà apá níbi tó mọ́ bẹ́ẹ̀ náà ni àpèjúwe dídákú in tó ń bọ̀ yẹn ó fẹ́ tọ́ọ̀tì ẹ̀mí ẹni yẹn so ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala yóò kàn dá dúró ẹni yóò bá fèntì kí ni yóò nílé continue nígbà bá wà lájú sísẹ̀ mọ̀ náà tó ṣe kíní o yóò bá láti padà lọ́wọ́ yẹ pé ẹni tó bá dákú ẹ fi lára balẹ̀ ìyẹn dákú ẹ lọ gbé igi ẹ̀kí bọ̀ lẹ́nu kìsí bíbọ̀ lẹ́nu ẹ̀rọ epo ti mímú ó lè gbogbo àwọn nǹkan wọ̀nyí ó tako ìjọmọ̀nìyàn ó sì tako ẹ̀kọ́ ẹni tó bá dákú àgbúdọ̀ sọ pé ó ti kú àgbúdọ̀ lọ́ra kí wọ́n kọ̀nfàmù pé ẹni ẹ̀dì jáde láì ṣẹlẹ́ ìjọkọ́ di mímọ̀ fún wa náà tẹ́nìkan bá kú tàbá ti dákẹ́ ẹjẹ́ àmà dájú pé ẹ̀mí ti jáde láì ẹlòmí ń bẹ fún orí bí wákàtí kan ló bá tó tàbí O lè ṣẹlẹ̀ ẹni tí èmi sì jáde lára rẹ̀ ẹ̀yin tí ẹ wà pẹ̀lú ẹ̀ látara àbàmíjẹ́ yẹn bóyá ó mí o bí ò mí o ẹlòmọ́mà kódà àgbà mí ń bẹ ẹlòmí ìtẹ́mi ti jáde lára ẹ̀ báyìí ẹdún ó dàbẹ́ kó mí o ọ̀pọ̀lọpọ̀ yìí mọ̀ sí ni pé ó dàbẹ́ kó mí dókítà náà wà sọ pé ó ẹlòmíjì ń bẹ ẹnu wípé ẹni pé kò mímọ́ ojúkú ojúkú orílẹ̀ bá fara balẹ̀ rẹ̀ fún mi ọkàn àti ọpọlọ tó bá ti wà confam pé méjèèjì ti sọwọ́ sẹ́lẹ̀ ìgbà ẹ̀ látò máa màdájú wípé ẹni ìjúkú ìdá tí wọ́n ní ẹnìkan kú ní last week ó ṣe bẹ́ẹ̀ láàrin 30 minutes ó tún jí padà ó ṣe báyẹn lẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ ó tún wá jẹ ọ̀sẹ̀ yìí ó tún ṣe bẹ́ẹ̀ ó wá pé 30 minutes kò padà ẹmẹ́sẹ̀ lọ sí ẹwù lójú àìmọ̀ ó tún lè jẹ́ kí ó tún lè tún tají àwọn èèyàn ní ìjọba yẹn lẹ́yìn wákàtí kan ẹlòmí ìjọ kejì wọ́n ní ọ wà ní state of coma àbí kìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yóò sì tún padà yóò tún padà tají ṣẹlẹ̀ ìlú nǹkan tí al-Imam Nawawi alayhi rahmatullah èyí náà fi sọ pé àyàfi tí a bá kẹ́fì irú nǹkan bẹ́ẹ̀ a wà ní sùúrù a ní tètè lọ́wẹ́ a ní tètè sàrọ̀sílá a ní tètè lábẹ́kùnrin sílá a ní tètè sọ pé àfẹ́mọ́gbẹ́lọ́nù sáré àwọn mú ìdí kan wá ó tún bẹ lọ́dọ̀ àwọn àfà àwọn tún mú àwọn ìdí mìíràn rẹ jẹjẹ wọ́n tún mú wá tó lè ṣokùnfà ká lọ òkú lára àlàsẹ̀bílì mìsàn lápòjúwe ẹnìkan jáde láyé kò sí níbi tí èèyàn rẹ̀ kankan

a wà túláàsì làlúrí yóò gbé wa a ó hájá yóò mú wa débi pé a lọ òkun yẹn lára títí tí àwọn tó ní fún òfìdè irú ìyà tó bá wáyé àlẹ́ṣẹ̀ gbogbo hájá òun fún irú nǹkan bẹ́ẹ̀ tó máa ń ṣẹlẹ̀ tó yẹ pé ẹnìkan ó kú àwọn ìjọba wá ní wọ́n fẹ́ ṣèwádìí ìtópa pé wọ́n ní wọ́n fún ní poison jẹ́ àwọn kan ní ìṣe poison wọ́n ní ọ̀dá wọ́n fẹ́ ṣe ìwádìí láti lè mọ̀ pé tí wọ́n fún ní poison jẹ́ ìwádìí ìmọ̀ ó ti fẹ́ sẹ́yìn ní wípé tí ẹnìkan tó bá fún ẹnìkan lọ́rùn pàdá tẹ́ni ẹ sí ẹ̀mọ̀ wípé wọ́n lè ṣèwádìí tí wọ́n gẹ̀ẹ́sì ẹni tó fi lọ́rùn pa torí pé ibi ọrùn rẹ̀ yẹn ọwọ́ rẹ̀ yẹn ó hàn bẹ̀ onímọ̀ ó ti ní machine tí wọ́n fi gẹ̀ẹ́sì tí wọ́n bá rẹ̀ ti ṣe déédé ọwọ́ rẹ̀ yóò ṣe déédé ojú tẹ́ẹ̀sì àwọn technology yìí lẹ́bù pé ojú yẹn rìkọ́dì àwòrán rẹ̀ ojú yẹn máa produce picture rẹ̀ ibi technology rẹ̀ lágbàdà so kọ́lọ́nkọ́ mọ́ sí wá ní àpá ẹ̀ so tó bá lè rí báyẹn nínú ayé níbi ìmọ̀ ọmọ nìyàn báwo wá lo rò ṣe pamọ́ fọ́lọ̀ kámẹ́rà ogun wọ́n fi hàn báyìí ó nílò dínà ẹ̀ obìnrin kan lọ́dún ó jí nǹkan nínú sọmákẹ́ẹ̀tì kan ní Madina ó jí wọ́n wá ń challenge ẹ̀ wípé ó mú nǹkan ọlọ́wọ̀n mú ọ wá ń fílẹ̀ bá èèyàn kankan nígbà ń ìdí mọ̀ sọ ẹ̀kí pé ìtàwó mọ̀ wọ́n bẹ̀ wọ́n ẹ̀nà wọ́n ọ̀gbà tí ẹ̀bá ṣe pé kí ní irú àwọn ẹbìnrin ẹ̀tẹ́ ẹ̀bá rí àyẹ́ ògbà àwọn olówó yọ lówó Nàìjíríà àyẹ̀ irú wọ̀ sí wòlélé ẹni ẹni kò lè ọba tẹ kọ́mkìní tv sàgbéjú ẹ̀ wọ́n tẹ bóòdó wọ́n ní tv tí gbogbo ẹ̀ ó sì níbi tó ti mú nǹkan ẹ̀rọ ẹ̀ wọ́n wá dákì ní ẹ̀dùn mẹ́ èyí nǹkan inú ẹ̀mí èṣù kan máa ń bá òun jà ọ̀rọ̀ ẹ̀mí èṣù kan pé ń máa tì pé kóhun ṣe gbá kóhun sà tí kì í bá ṣe wípé wọ́n bá fi mọ̀ bẹ́ẹ̀ tó bá ti pé wọ́n gbé lọ́dọ̀ àwọn adájọ́ ó súnmọ́ kí wọ́n di ọ̀wẹ́ yóò kà gbé àpò owó padà sí nàìjíríà torí pé tó jí ọwọ́ ti kà jẹ owó àmọ́ wọ́n ṣe ní òkú òun wọn ò dáwọn ọlọ́pàá owó dáṣọ́rọ̀ South Africa rẹ̀ so almuhim tí ọmọ nìyàn bá lè ní ìmọ̀ ìjìnlẹ̀ débi pé n tó ṣe ò pamá báwo wá lọ ṣe rò wípé níwájú Allah subhanahu wa ta'ala nítorí pé alkiyama bóò lọ ṣe ń ronú wípé nǹkan kan pamá níwájú Ọlọ́run yawma tubla as-sara'ir so ọjọ́ pàára àdá tó ń ṣe ọjọ́ pàtí bẹ́ẹ̀lì ẹ̀kọ́ òru àṣírí gan máa tú láyé yóò tú yóò tú pàára dáradá owó ẹ pàtí má lérò pẹ́ ẹ̀kọ́ òru ọ ọlọ́run ọba nìkan tó ọ̀káfà hmm? billahi shahida ọlọ́run nìkan tó lẹ́nu tó ń rí tí ó sì fi àwọn àdógbàkẹ́yà ni so àtàwọn reasons míì tí wọ́n lè fi lọ òkú lára kan mọ́ tètè sín nínú àwọn ilé tí àwọn àfá àgbà wọlé àmọ́ àwọn rígìsì ní ìbẹ̀ táwọn èèyàn tí mọ́ ń lọ òkú lára tó jẹ́ wípé ó tako ìlànà ẹ̀sìn ọlọ́run bí kó jẹ́ wípé àwọn ọmọ òkú wọn ò sí Nàìjíríà kan wà l'Amẹ́ríkà kan wà Canada àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá fohùn ṣọ̀kan wípé kí ló dé tí àì fi kú nínú oṣù July ṣèbọ́ mọ̀ wípé December làwọn máa wálé pẹ̀lú tó sì ṣe yóò nìyà rẹ̀ ẹ sọ sínú yìnyín tó bá di December tàbá wálé àwà mọ́ sókú ẹ̀ ṣẹ̀gbẹ́ tó mọ̀ náà máa because ó fẹ́ jìyà pé ó kú sí àsìkò tí àwọn ìwálé àsìkò dìjọ́mbà làwọn máa ń wálé bàjẹ́ ọ̀rẹ́ ti fún dìjọ́mbà rẹ yóò jì rẹ̀ ẹlọ sọ sínú yẹ̀yẹ́ kọgbẹ̀tọ́ ẹ̀rí pé wọ́n dìlé sísì fún yẹn náà àbí wọ́n dìlé rẹ̀ bí ó fẹ́rẹ́ rọ ìrí ìṣẹ̀rẹ̀ yìí ìdí tí ó bá ìlànà ẹ̀tọ́ lọ mú tó rẹ̀ pé wọ́n jìyà lérí ẹ̀ ọ̀rẹ́ tí àbá àwọn ìdí tí ṣẹ̀rẹ́ ọlọ́run gbà wọlé àwọn àfá ṣàlàyé wọ́n bẹ̀yàn lẹ́lẹ́ ju gbogbo ẹ̀ lọ nítorí kó yé gbogbo wa ní wípé al-aslu filijiniza ti al ẹ́ bitẹ̀kìzìzìhì awùlmùbàdárọ̀ tí ilá tẹ̀kìzìhì ìpìlẹ̀ ni pé ká ṣe kámákámá ó ní kí ni ó ní ìpìlẹ̀ tó bá ti wà confirm pẹ́mì ti jẹ́ lára rẹ̀ tí ó dẹ̀ sí kankan ọya ẹ̀tìtì ẹwẹ̀ ẹbàrúsílá ẹkínusílá ẹmẹ́gbẹ̀lọ́tẹ́ pápápá ẹ̀rí pé eléyìí ẹ̀sìn Islam ẹ̀sìn tó bá fi tóra wà mú ni gbogbo ìlànà tí Ọlọ́run gbé kalẹ̀ nínú Islam ó ṣe déédéé àdámọ́ wa torí pé ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir sọ́lọ̀ tó dá wa sí kò mọ̀ wá ní o mọ̀ tó dá ó sì mọ̀ wá tí ẹ̀mí bá jáde lára òkú lókùnrin pàtí sì ń bẹ́ẹ̀nu lé táwọn ènìyàn dé agbọ́gbọ́lágbọ́lá jáde ẹwọ́nú tẹ́lẹ̀ náà tún dé ẹwọ́ ìbẹ̀nu lé tó náà tún wò ah lámọ́ nípa àjọ sọ̀rọ̀ lánàá òun làwa ń pè ní sọ̀rọ̀ báyìí ọwọ́ ti gan ẹsẹ̀ ti gan omi ìdá ẹ̀ lóge ìbànújẹ́ àsìkò yẹn ti ń bẹ́ ńlẹ̀ wọn ṣùgbọ́n bà tó débò ah! ìdí nìyẹn tó fi wípé ìbànújẹ́ apẹ́ lára àwọn tí wọ́n máa ń fi òkú falẹ̀ bẹ́lẹ̀ bá tún dé ẹlẹ́wọ̀n wọn lulẹ̀ tọ̀hún náà tún dé ẹlẹ́wọ̀n wọn lulẹ̀ wọn ó tún bẹ́kún ṣùgbọ́n bó o ríkà àwọn tó lọ iṣẹ́ gan ti dé ẹ̀rí pé kíní yóò mọ̀ fún yẹ yóò mọ̀ fún yẹ lára ṣèdí tó fi jẹ́ wípé al fi al-mubadaratu ila tajhiz al-bayt tí ò bá ti jẹ́ pé ó ní ìdí kan tẹ́sì gbà wọlé ìdí ni tó fi jẹ́ pé afọ́wà al-Imam an-Nawawi alayhi rahmatullah wọ́n máa ma fi eléyìí ṣe àkọlé kábàá lè mọ̀ wípé nínú súnnà ò náà ní kí a tara ṣàṣà bú àṣírí òkú mùsùlùmí أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال láti ọ̀dọ̀ fọ́ Abu Hurairah tọ́lọ́wọ́ bá kí ó bá yọnu sí wọn láti ọ̀dọ̀ anábi sallallahu alaihi wa alihi wa sallam wọn ló ti ṣe ọlọ́wọ́ bá sọ wípé qal nafsul mu'mini mu'allaqatun bidaynihi hatta níbo ló ń lọ na'am ila إلى إلى السماء حديث أفاوى البراء بن عازب أنا بيش على يقدم بدل على مؤمنين yóò lọ sí sọ́mà sọ́mà alákọ̀ọ́kọ́ wó ṣílẹ̀kùn fún sọ́mà kejì wó ṣílẹ̀kùn tí ó bí sọ́mà kejì ṣùgbọ́lápẹ́ ni kèfèrí ni nafsul káàfẹ́ rúhul káàfẹ́ nafsul káàfẹ́ tẹ́ bá gba ẹ̀mí tí ẹ̀ wọ́n mú gùsámà náà lọ ṣùgbọ́n àsán òórùn lẹ̀mí náà ó kù kẹ́kẹ́ fò torí pé nínú mìndíl ìléwọ́ tí wọ́n fi ẹ̀mí ẹ̀ sí ìléwọ́ olóòrùn àwọn náà yàtà àzdáwò náà mímọ́ yàtàázá fíhí al'insa in tí ma ń ma ọmọ nìyàn lára tí ma ń kó ìrabọ́ ọmọ nìyàn tí ma ń kó ìrabọ́ ọmọ mọ̀lẹ́kà tí dá kọ tí dá so wọn ò ní sílẹ̀ kún sánmà wọn ní fún ẹ̀mí kódà kò bá jẹ́ gbogbo ayé kódà kó ṣe pé inú lọ́fíńdà ní ti máa wẹ̀ lójoojúmọ́ kò fómi wẹ̀ mọ́ pàfíìn ló fi wẹ̀ ẹni rẹ̀ ó máa rùn innamal mushrikuna najas ẹ̀gbin olẹ́lẹ́bọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá kọtọ̀ lọ́hùn ẹ̀gbin ni wọ́n àti lọ́kùnrin ó tọ̀ kò tààbà ó yàgbẹ́ kò tààbà ẹran ìdọ̀tí ẹ̀gbẹ́ ibi àdánwò tí wọ́n wá ní àwọn tó wá ń lé kiri inú ẹ̀ ìmọ̀ ọ̀fẹ́ láìmọ̀ ọ̀fẹ́ alkhabithuna lilkhabitha ajẹ́ ẹ̀gbin ni wọ́n náà ẹ̀gbin ládàradà ìdọ̀tí ẹ̀mí kèfèrí yóò máa rùn oòrùn burúkú lóògùn òní láyé fàwọn lẹ́wọ́ abúwábù sàmà wọn ò ní sílẹ̀kùn sánmọ̀ fún wọ́n lẹ́ ẹ̀mí padà ṣùgbọ́n ẹ̀mí mùmìní tó bá ti jáde tó fi tàwọn lẹ́wọ́ abúwábù sàmà wọ́n mọ̀ sọ pé yá ayyẹ́tò an-nafsul mutma'inna irji'i ila rabbiki radiyatan mardiyyah fadkhuli fi ibadi wadkhuli fi ẹni tó mọ́ ni a jẹ́ pé al-iman al-iman mutahhirun lin-nafs ìmánì tẹ̀rí yẹn ìmá jẹ́kẹ́ mi ó mọ́ wal-kufru yudannisu al-nafsa kúfúrù sì nìyí a máa jẹ́ kẹ́mì ó kó lè rí bó ti wulẹ̀ kẹ́ni ẹ máa mọ́ tónítónító ẹ̀mí ló dọ̀tí òṣèlẹ́ Muhammad sallallahu alaihi wasallam anẹ́bìnrin nafsul mu'mini ẹ̀mí mu'mini tọ́bá wá mú ẹ̀mí rẹ̀ jáde lára rẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní bẹ́tẹ́mi yóò rí tọ́bá ti gbé e, tẹ́sílẹ̀kùn sọ́mọ̀ fún oríṣiríṣi àǹfààní yóò rí tó bá ti dé sánmà kejì àwọn àǹfààní rẹ̀ gẹ́gẹ́ tó bá dé sánmà òkè tányányá ọlọ́run nìkan wọn lọ fi sí àyè àpọ́nlé àyè àpọ́nlé ni ó wà tán bá wá sin sínú sáré wọ́n wà bẹ́ẹ̀ ní ẹ̀ rẹ̀ tó bá ti wà nù sáré àwọn mọ̀lẹ́kà méjì gbàtọ́ bá ti yéde níbi ìbéèrè yẹn ìbádí bẹ̀rẹ̀ yóò máa gbádùn lọ ẹ̀mí yẹn wá ní ẹ̀mí mùmínì kò sásìkò ní àfọwà Ibn Qayyim al-Jawziyyah alayhi rahmatullah wọn kọ tíra kan tó ń ní Ar-Ruh kí gbogbo ahwalu ruh awul arwa ìṣe sí àwọn ẹ̀mí tẹ́mì bá ti jáde lára wọ́n ṣe àlàyé lẹ́kùnrin ẹnu tíra nǹkan bí ìpáàmà nípa ẹ̀mí ọwà bẹ̀rẹ̀ inú tíra ẹ̀nà ti ṣàlàyé wípé ẹ̀mí tó ti jáde láyé ti pẹ́ bóyá ẹnìkan ó ti jáde láyé bí ọgbọ̀n ọdún sẹ́yìn ẹnìkan náà wá padà jáde láyé lọ́dún yìí ẹni àkọ́kọ́ ẹni rẹ̀ ni ẹ tó jáde láyé iná ẹni rẹ̀ ẹ̀mí yóò rírà wọn yóò àmọ́ bí lè rẹ̀ pé àwọn ah, ti kú láti bí 30 years ẹnìkan bẹ nígbà yẹn bóò ní ẹni yẹn ń kọ́ tí ó sì dúró lórí Islam ah, kódà ìdàfà àdádó ti dàfà ńlá ẹ̀mí ò rírà wọn báyìí ẹ̀mí dáadáa lànà sàṣọ́lá sọ pé al-arwah junudun mujallada ẹ̀mí yóò padà ara wọn bẹ̀ kódà lójú oorun ẹlòmí ń bẹ ojú kú ó sì sùn ó lálà ó rí yóò sì sọ àwọn ọ̀rọ̀ kan yóò sọ àwọn ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ ń dé Islam ò dánú ṣùgbọ́n àlé fi ṣe ìpínlẹ̀ òfin ẹ̀sìn ni ṣùgbọ́n bá pẹ́ ìgbé ń sọ yẹn ó dọ́gba pẹ̀lú bẹ́ẹ̀dì ní kẹ́yìn ó ṣe èyàn kan ọ̀rọ̀ yẹn fún ó lálà ń sí bàbá rẹ̀ gbàtọ́ ń bẹ wọ́n sáwo mọ́ ọtí tí búlágbájá mọ́ mójútó kéwù mójútó kéwù kọ̀sá ń lè pọn òun lè pọn bí pàmọ́ tútù tí ọba yẹn ti bẹ̀rẹ̀ láyé

ó lò kẹyẹ àmọ́ nígbà tó sùn ọba lálàá bí bàbá rẹ̀ bàbá rẹ̀ wá sọ pé mo bínú sí ọ ọwọ́ ìgbàjọ́ mọ́ bínú mo bínú sí ọ ìgbà tó ń kú òṣòkú òun ọ̀pá màálù òjíká ibi ló ń pa ń báyìí àwọn èèyàn ní ebi ń pa ń báyìí gbogbo àwọn tẹ́sòfin wọn ni wọ́n ń jẹun lẹ́n ṣe yọ̀tọ̀ mi lẹ́n sára ó rí bóun ṣe rú tó ó sì wó lóòtọ́ lójú oorun yẹn gbogbo ẹnu ẹ̀ lọ́gbẹ́ tẹ́tẹ́ gbàtọ̀ wá jí ọ̀wà ẹ́ ah, àti súnà tá a dìrọ̀ mọ́ ah, ah, àsáburú ní ọwá ní ọlọ́ ọ̀sọ̀kú eyín alẹ́ ìṣẹ̀lẹ̀ torí pé ìtò ọlá lójú àlá yẹn kọ̀dẹ̀ kọ́ọ̀lá fàṣẹ̀rà ó ti takó ìjẹ́sọ̀lọ́mù wọn so dídá gbogbo àwọn àǹfààní ribiribi tó yẹ kí ẹ̀mí ọmọnìyàn orí tó bá ti jáde òjíṣẹ́ ọlọ́run ọba ní nafsul mu'mini mu'allaqatun bidaynihi ẹ̀mí mu'mini bó bá ti ń jáde báyìí tó bá ti ní gbèsè lọ́rùn wọ́n so gbèsè ń bá lọ́rùn àpójúwẹ̀ tó súnmọ́ ẹni tí wọ́n dájọ́ ẹ̀wọ̀n fún pé yóò lo ọdún mẹ́rin lẹ́wọ̀n àwọn lẹ́yà tó wá ń jókòó ó wá lo ọdún kan ó bá ṣe mọ̀ pé ẹ̀wọ̀n rẹ̀ sì kú ọdún mélòó ni wà á mọ̀ bá yọ̀rọ̀ ń tí ò tẹ́ àbúrẹ́ wọn ni tá bá lọ sí bí wọ́n tún fi kìíní kan sórí sáré rẹ̀ bẹ́yà ṣé èmi ló fi bẹ̀ ni àbí nǹkan kan ní sọ̀rọ̀ yẹn sọ kí ni wọ́n ṣe mú ó ti parí náà ṣùgbọ́n nínú ẹ̀sìn tọlọ́hun bẹ́ẹ̀mì bá ti jáde lára rẹ̀ tó ní lọ́rùn ìwọ àti gbèsè yẹn lẹ́lọ́wọ́ gbèsè yẹn yóò dàbí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí wọ́n so mọ́ lọ lóòótọ́ òkírù òṣètọ́lọ́ àfáàyọ́ èèyàn dáadáa yọ ṣùgbọ́n ó jẹ́ gbèsè ó wà lọ́wọ́ gbèsè yẹn mọ̀ alákọ̀tún bìlẹ̀ níṣẹ́ ni wọ́n fi gbèsè ń gbé ẹ̀mí lọ́rùn tẹ́mi ẹ̀bá ti jáde àwọn ìlú kan bẹ̀ẹ́ rí wó free wó free wó àkójúwé ká tó súnmọ́ ẹ̀yìn mẹ́ta ẹ̀yìn ìrìnàjò ìwọ òòtí ẹ̀rù ẹ̀kọ́ lọ́wọ́ bí àwọn oníkẹ́ ẹ̀lọ́ ọ̀fìkan báyìí ó rí pé ìrìn tí ọmọ sí ìjà fọ́ ṣùgbọ́n nìkan gánàmọ̀sùn méjì ó dìlé dákó bá méjì ó fà lọ́wọ́ ó tún gbé 25 litre omi ó gbé séjìká ẹ̀ẹ́jọ́ débi tẹ́ ń lọ lóòótọ́ ṣùgbọ́n ìrìn àjò yẹn yóò rọrùn fẹ́ nìkan ju ẹnìkan lọ nafsul mu'mini ẹ̀mí mu'mini gbèsè tó bá jẹ tó bẹ lọ́rùn kó tó jáde láyé tó bá lè jáde láyé pẹ́rẹ́ báyìí wọ́n sọ gbèsè ń di bí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tí wọ́n gbé mọ́ ẹ̀mí ẹ̀ ìgbà wo ni wọ́n wà á tú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ gbèsè kúrò lẹ́mí ẹ̀ hátà yóò kú bọ́ àyẹ̀wò anabi sallallahu dìgbà tán bá tó bá san ìṣẹ́ ọ̀rọ̀ ẹ̀ rọ̀wọ́ tìrìmìdì àfọ́ ìmọ́mù tìrìmìdì lágbà àdíṣì wa wàkọ́lá hadithun hasanun àfọ́ ìmọ́mù tìrìmìdì wọ́n ní hadithu hasan amma àfọ́ Shaykh al-Albani alayhi rahmatullah wọ́n ní hadithun sahih oníkálukú a yóò ara wọ́n ó gírígì fún ìbẹ̀rù láti kó sínú gbèsè ǹjẹ́ ní a lè lo ìṣẹ̀mí pàápàá jùlọ lórílẹ̀-èdè dáwà yìí tí ẹ̀mọ́jẹ̀bẹ̀ gbogbo àbáyé jókòó rẹ̀ gẹ́gẹ́ yìí gbogbo ẹni tó ní bùkátà lọ́rùn kó lẹ́yìn lómi ìgbé ìbí àwọn pèsè dípẹ́ lọ́rùn ẹ̀ bí kọ́ gba ẹ̀ kìíní lọ́dọ̀ ọ̀yá àbáṣe kó jẹ gbèsè kìíní ọ̀rọ̀ ẹ̀yà nàìjíríà lọ́jẹ gbèsè gbẹ̀ àti kékeré ẹlòmí ta awádà àdẹ́yìnà kílẹ̀ ṣe tó dáa ṣùgbọ́n kò ó lè ní tó fẹ́ tán ó bùkátà kankan tó pé kò sí lọ́wọ́ ọ̀tẹ́ ọwọ́ ẹlòmí lọ́wọ́ ìjímọ́já ìgbẹ̀gbẹ̀sẹ̀ ẹni àmọ́ bí bùkátà ṣe béèrè fún gbèsè tó ká jẹ́ mọ níwọ̀n ká sì jẹ́ fún tó ní tìtorí gbèsè ẹlòmí ti jẹ gbèsè dé níbi kan máa ń tó lè fi sán jẹmọ́ jẹ̀dá jẹ̀lọ ẹ̀sàjà máa jẹ̀lọ aláwọ̀ sán náà mo mìí tó bá gbàgbọ́ àdíìsì èyí ó sọ́ra fún gbèsè jíjẹ èyí ó dẹ̀ rí pé in tó lójú tó nímú lè yóò torí ẹ̀jẹ̀ gbèsè ẹlòmí tí ò ní ibi kó jẹ gbèsè sí ní ọlọ́jẹ gbèsè ẹnìkan bèèrè pé ọdá tí ọba fẹ́ sí ìyàwó kọ́ bọ́wọ́ ikú rẹ̀ bá ti mọ́ náà ní kò gbogbo jù mọ́ jẹ́ gbèsè ẹni kọ́ lọ bá nẹ́bí sallallahu alaihi wa alihi wasallam arábìnrin kọ́ lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam ní òun fi pé mo ní ìgbà kankan pẹ̀lọ̀dá ara nípa náà anábi ọ̀sánlá anábi wo anábi tún gbójúlẹ̀ anábi tún wo anábi gbójúlẹ̀ anábi ń kọ́ntínú ọ̀rọ̀ tí sọ kò sọ kankan mọ́ lérí ẹ̀ sọ̀hádé ìkan wá ń bẹ̀ pẹ̀lú anábi sọ́lá àrẹsọ̀lá yàrá sọ́lá ìròjì ọ̀nà èmi wọ́n yàwó ẹwọ ẹ̀kọ́ bẹ̀ anábi dáa púpọ̀ sẹ́wọ̀ pé anábì ní tẹ̀lé ìgbà sísọ àbí fi sọ̀rọ̀ yẹn sẹ́wọ̀ anábì sọ̀rọ̀ yẹn lè fọ́ ọ̀yẹn bẹ́ẹ̀ lè sọ bẹ́ẹ̀ níwájú alágbára ayé kan làbá ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi níjú nǹkan mú ọ ẹ̀báwọ̀ kò sí kankan anábì ní arábìnrin wàláwó khatana min hadidi nínú ẹgbà wa min ìltẹ́gìsù khatana min hadidi ó wá lọ wá òka tó yẹ pẹrẹ jù ó ní òka wọ́n pè ní òka kúsan yìí òka ẹlẹ́lọ́ọ̀ lẹ́mọ̀ ní òká ẹgbẹ̀rún ayọ́gbẹ́ ẹwàwò kásímò ń lò òká ẹlẹ́lọ góòrò òká ẹgbẹ́ wọ́n lè fún ẹ̀lọ́gbẹ̀dẹ̀ àwọn alágbẹ̀dẹ̀ ọkàn ọ̀rọ̀ orin mọ́rin lásán kìí ṣe gold kìí ṣe silver ìgbà kíyàn máa wà ní nǹkankan ó yẹ kíyàn ó ti ẹ̀ ní ẹ ṣàbẹ́ ìsọ kò sí o èyí ni àwọn tí ọ̀rọ̀ òye ni wọ́n máa ń fẹ́ lò láti fi ṣe ẹ̀rí wípé ó ń bẹ nínú súnà kí wọ́n bọ̀ ká níjọ ìgbéyàwó wọ́n ní àmẹ́jọ pé ìtẹ́nisu khataman min hadid sẹ́ni yẹn wá rí níjọ náà dẹ̀lìlù nìyẹn anábì sọ òkà ní ń bá bí sàdáàkì máàr tó bá pé ìyàwó tó fẹ́ fẹ́ ó ní máàr tó ń fẹ́ gbà òun náà ni pé golden ring ṣe tó gbà ní èló ni wọ́ọ̀tì ó wọ́ọ̀tì lápòjúwe o. almohim ọ̀tá wọ́ọ̀tì owó tó pọ̀ tó ọba lágbára ẹ̀ ọwá fún lóòka wọn kìí ṣe fúnfún lóòka tàwọn nàṣọ́rá olèlé ó fún ní òka yẹn gẹ́gẹ́ bí mahar tó ti yé ó fún gẹ́gẹ́ bí mahar ṣùgbọ́n ilé ìtàmà àmà ń kìlọ́ ya ìwọ náà yọwọ́ ẹ̀ bismillah ara mọ́ ìdẹ́bìtì rẹ̀ wò of highest order orí ẹ̀yẹn ìdádẹ́kẹ̀rẹ̀ wò ẹ̀tú gbogbo tíra àtútù látòkèdélẹ̀ ẹ̀ẹ̀mí rí báàbù ìdìkáàlì ákàm ẹ̀bá sọ̀rọ̀ nípa kìtàbù nìka kò ní síbẹ̀ ẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo tíra àdís kò síbẹ̀ ìbádìsí ìgbéjáde ní pé ìgbàláàyè wà bẹ́ẹ̀ yóò bá ní gẹ́gẹ́ láti fi tó bẹ̀rẹ̀ bá bẹ̀rẹ̀ fún fòkà yẹn pé maara onwe rẹ̀ ra ụka ó ra kan fún àti nígbàtà ṣe dị kò sí láì sílẹ̀ ṣùgbọ́n kò ní májẹ̀mú kankan tó rọ̀ ụka òka ọkùnrin ò gbúdọ̀ ló òka tó ní gold golden ring obìnrin lè lò ọkùnrin lè lò tọkùnrin bá ra ẹ̀ tó náà lò wọ́n kàn nígbà tí sọ kẹ́ẹ̀dẹ̀dá ń kó kò nídàájọ́ kankan nínú àlámàrí ọ̀rọ̀ nìka ṣùgbọ́n sọ di nínú ìtẹ́bárí open jẹ́ program of event kí ń pè items agenda àti kí ń pè program of event náà ẹwà rí kìníkan kìníkan ẹ̀ẹ́dù wá rí bẹ́yà bí nọmbà 6 kìníkan ring yóò tó wà bẹ́ẹ̀ nígbà tí ètò nǹkan ṣe ìyá kún wọ́tọ́ ṣọ́bù ọ̀bìnkúfà ẹ ṣọ́ra níbi ìmọ̀ kọ́sí àwọn tó fèrè eléyìí lẹ́yìn sá nínú dínì fi ṣe ẹ̀sùn ní kankan ṣe pẹ̀lú rẹ̀ tó bá ti lè fún ọ̀bìnkúfà pé ní ń béèrè fún nìyẹn mà pé ó sọ jára

kí ló tún bẹ lára rẹ̀ máa kẹ́ mi Qur'an ǹjẹ́ o ní kankan nípa Qur'an lára tó lè kọ àwọn oníbẹ̀ anábìnrin mo so yìí rẹ̀ fún ọ bí máa máa ká ní Qur'an Qur'an tó ní lára wọn náà ní sàdáàkì ẹ̀ àwọn àfáwà mú jáde ń bẹ̀rù pé ìgbàtẹ́ni ẹ sọ pé òun lò lọ tánàbì ni ọ yáwó ibi tí mo anábì òní kó lọ yáwó anábì òní lọ jẹ́ gbèsè bí ọ̀rọ̀ nìka ṣe pàtàkì tó anábì pé kò wọ́ọ̀tì ìtẹ́yìn ọ̀rọ̀ jẹ́ gbèsè nínú kò wọ́ọ̀tì anábì sallallahu alaihi wasallam anábì ṣe nìka ó fi ó pẹran rí anábì ṣe nìka tí ò sí pẹ́rá èyí tó bá bá lásìkò kọ̀ọ̀kan náà ìkẹ́yìn obìnrin èṣù pẹ̀lẹ́ ẹ̀ nígbàtí ní káàkiri ṣe kò ní dájú wà nígbà gbà náà rúsúrúsú ẹwà ṣe sánmọ́ná mọ́síná ni wọ́n dàrú ayọ̀ kọ́lọ̀ kó fún irin ṣúgbò nígbà ilé sánmọ́ná yìí tẹ́ẹ̀dọ̀dọ̀

tó wá pé tó bá ń lẹ̀ nìyẹn ìyẹn náà ní kẹ́ ẹ fi ṣe má lọ jẹ gbèsè in tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ in tí àwọ̀ ọ̀nà tí ó jẹ tó bá wọlé ó ju tẹ́ ẹ wà límọ̀ lọ́wọ́ àwọn yọ́bọ̀ fàjẹ oníkàlùkù balẹ̀ lọ èyí ò sí nínú ìlànà àwọn mùsùlùmí ẹ gbèsè tó lè àwọn kan yóò náà máa ṣe báyìí ẹ̀rí ẹgbẹ́ ẹ̀mọ̀ pé tí ń kù gan àgbà ní ìṣò ló tún ní ó tún yá ní tí ń dìlífà tó bá ti jẹ́ wedding kọ wedding ẹwà rí yóò lọ gba event hall ó 3 million ní ìdókòó ọjọ́ o lẹ́gbà ẹ̀ wọ́n wà lọ yá mọ́tò kan tí bọ́ àmọ̀ ní rọ́rọ̀ rẹ̀ wà bọ̀ ẹ̀yìn ní ọkọ̀ yẹn bẹ́ẹ̀ nípò lónìí wọ́n lọ yá ọkọ̀ wọ́n wọ́n tún lọ yá ọkọ àti ìyàwó wọ́n délé ìyàwó mọ̀ bọ́ ọ̀tọ̀ <laughs> o ń ronú gbèsè ohun ah next week àwọn kan wà bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ìyàwó yẹn kò lè gbádùn ẹ̀ tó bá fọ́ gbogbo ní tó náà tó náà mọ̀ oòrùn kẹkà lọ́wọ́ ọlọ́run tàn náà mùsùlùmí púpọ̀ fún ẹni tó bá ìjọba ṣe pàtàkì lè yá máa jẹ́ kí ní o yá máa jẹ́ lóṣè lè lórí tó ìgbé làbún tẹ̀mẹ̀ ó sì ní ìdínkà yẹn bẹ́yìn ó bá dẹ̀ jẹ gbèsè náà kéèyàn ó ní àfọkànsùn pé ibi tí mo lè já mọ́jàmọ̀ tí mo fi lè rí sàn èèyàn gbúdọ̀ láfọkànsùn lápẹjúwe ní sí ẹni ń gba ayé kankan lóṣooṣù ó fẹ́ yá owó ó wá pé pẹ̀lú ògbó ọlọ́run pẹ̀lú owó oṣù tó ń gbà yìí láàrin ọdún kan ẹ̀kún wọn ṣàgbéṣe ẹ̀rí wípé ó ní àfọkànsí abẹ́kọ̀ ṣùgbọ́n ní odidi ọdún kan ọdún kan 20,000 kò wọlé ó wá lọ yá 20 million and inshallah after six months alájìlókò náà ọdún kan ò ní 20,000 ẹlọ́lẹ́ 20 million ẹlòmí ńláyà gbèsè débi pé yọ tẹ̀mọ̀ ìjẹ́ àjẹ́ ọlọ́wọ́ sáà bẹ̀rù pé tẹ́mì bá bọ́ ọjọ́ ti lọ àwọn àlàyé ń bẹ lábẹ́ yìí bá kú kẹ́ẹ̀tì ẹ̀ tó sọ̀rọ̀ pẹ́ẹ̀pẹ́ gún ẹ̀ lẹ́ẹ̀pẹ̀ ogun ẹkọ́kọ́ bá yóò gbèsè ẹ̀nà ẹni kẹjáde láyé ó ní ilé mẹ́ta ìgbàtẹ́ válù ilé yẹn ilé mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ válù gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kúrò sí ìkẹ̀bí 30 million lápùjúwé ìkọ̀ọ̀kan tẹ́tẹ́ million ẹni ẹ̀ sì jẹ gbèsè 30 million ẹ̀yọ́ ọmọ kò sí jẹ́jẹ́ o ẹlọ ọ̀tà iléhùn hàtà yóò lọ́ àlèwò kálọ́bà sàbẹ̀sẹ̀ ẹ̀ torí pọ̀ ń lò nílé rẹ̀ abọ́kọlọ́kọlẹ́ rẹ̀ ẹbá múwò ẹgẹ́ bá bí sẹ́gbẹ̀ ìkà ní torí lẹ́yìn fẹ́ jẹ ẹwà fẹ́ tó kún wọ́n mọ̀ ìjà ṣùgbọ́n lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ òkú tó kú àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó mi ń bẹ̀rẹ̀ gbèsè tí wọ́n ní lọ́rùn náà fi kú èkéré e àwọn ọmọ ọkà bọ̀ sílé ogun àwọn òpin mọ́ wọn tí wọn kò sí sọ́mọ kájú òsán nínú gbèsè ìdí nìkan fi jẹ́ wípé bá a bá ti ń jẹ gbèsè ká máa kọ sílẹ̀ o tá a bá jáde láyé tá a bá ní bẹ́ẹ̀ náà ọmọ tó bí àbáwọn èèyàn pé ah, èyí ló jẹ́ inshallah àbà san hátà yókùdọ́ àyò ànábì sọ pé hátà yàkùbíyà ìrúgbà ànábì sọ́lá sọ pé tó ti kú jùlọ nìyẹn wọ́n bá san ni wọ́n wá lè bá san nínú dúkìá rẹ̀ tó filẹ̀ àbí kó ipá àwọn ọmọ tó bí àbáwọn àlùwárọ́fà àwọn tí ó jogún ẹ̀ wọ́n bá san torí kò náà ànábì sọ́lá wà lọ tó bẹ́yà fúgbà ọ̀ anábì ní máa ń mìíràn ọjọ́ kò sẹ́nìkan yẹ̀dínú dẹ́nà tó jẹ gbèsè tó sì láníyàn wípé aláyò àfihàn òun ò ní san padà ilà alákìyà lọ́ha tààrí kan irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò pàdé ọlọ́run wọ́n lẹ àkọlé olè sáńbọ̀dù olè ni wọ́n lẹ̀ sílẹ̀ olè ni ó pẹ̀lú pé ọjọ́ owó kò sí láníyàn pé òun ọ̀sán ẹlòmí ti ẹgbẹ́ tó bá ti lè yá owó lọ́wọ́ rẹ̀ tí oṣù kan oṣù méjì bá ti lè gorí ẹ̀ yóò dì náà níbo òun ti sọ òun ò pàdé ẹ̀ fi ilẹ̀ ìṣòwàlá láti tó lágbára ní o adọ́ Allah subhanahu wa ta'ala ìgbè tí ń bẹ̀lẹ́rùn kó wa alákọ̀ọ́bà àṣà o ó tó ń tẹ̀yà máa bẹ̀rẹ̀ tó bá ti ń sàdúrà máa fi sínú ẹ̀ ọlọ́ba ti sàgbèsè ní o Allahumma kfini bi halalika an haramika wa aghnini bi fadlika ẹ́ wàgbìnì fọ́bíká àtàwọn àdúrà rẹ̀ gẹ́gẹ́ ní ìtànẹ́bí kọ́ wa pé ẹ̀ tó bá ní gbèsè lọ́rùn kò máa sọ kò fi máa bẹ̀lọ́ bí a bá dẹ̀ ní gbèsè lọ́rùn tí a bá ti láníyàn pé yóò san ọlọ́wọ́ bá yẹn ṣùgbọ́n tó bá ti láníyàn pé òun ò ní kankan ká sì sára ká gbèsè lérí tí ó bá níta torí ẹ̀jẹ̀ gbèsè tó a padà tó bá dẹ̀ ti ń yọ sí kí ẹ̀rí gbèsè owó tó fi lè gbèsè yẹn ti

ó ní agbọ́ pánẹ́sàn sálàm sọ wípé láàyò ábìbùbì náà illa rabbun náà kò sẹ́ni tó gbúdọ̀ fi àánẹ́ jẹ ẹlùmí àfọlọ́n tó dáná nìkan pé òun á kíyèsí wípé tí a bá pa màálù àmọ́ a máa sun màálù níná ṣé ìṣesí wáyé ṣe kò bọ́ sí abẹ́ àdúsí pé a ń sun màálù yẹn níná ọlọ́nkókún wa lọ ìbéèrè sẹ́ni ẹ béèrè béèrè tó dáa tó mú tó fi àwọn èèyàn máa ń bèèrè kí jẹ́ ní kí jẹ́ tó bèèrè bèèrè ní ẹ̀kọ́lọ́kọ́ bèèrè àwọn èèyàn máa ń bèèrè bèèrè tó ti àyàn máa ń bèèrè bèèrè kí ẹlòmí má bàa kó sínú ìrújú yóò pèfà pé òun ọmọ bú àwọn ẹran ẹ̀fà àwọn ọmọ ṣẹlẹ̀ ẹ̀wù kó má bàa kó sínú kó má dé kó kọ́ sínú àdísì ẹja máa bú hadith yìí tí ó tọ́ka sí o náà ni wípé ká fi iná pa nǹkan títí tẹ́lẹ̀ rẹ̀ fi jáde ọ̀lọ́sọ̀ màálù tá a pa àti bí wọ́n ti kú tán kódà nínú ẹ̀kọ́ ẹran dúdú kó tó nípa afẹ́ ẹ̀wù ààbò rẹ̀ gan agbúrò ti kú tó lọ́tara ní ilé tó bá ẹgbẹ́ kò tí kù lèyàn sọ lẹ́sí láàyè orí àdìsí ló sẹ́wọ̀n wáyà lára ṣùgbọ́n gbà tó ti kú àti lẹ́tọ̀ láti ṣe ní tó bá ṣe rọ̀ wá tó ti wá báyìí tó ní pé ta bá fẹ́ pé náà ni bá a jẹ́ ń bọ̀ lórí náà yẹn náà tèmi náà là ń súyà ń kọ́ ẹ ẹja yíyan àgbàdo títa ìfẹ́dà ọlọ́run náà àbí àjẹ́ wípé ṣe bọ̀ọ̀lẹ̀ ńkọ́ ọ̀rọ̀ ní kúkúrú ọlọ́run kí okun ọlọ́wọ́ nígbà àti páyìn èyí bá tó súnmọ́ tó máa dìsì ẹni pé aṣọ ti láì tó fi ẹlẹ́nu wa máa ń fẹ́ kò mọ̀ bú àwọ̀ ẹ̀rùn ẹni tó bá mọ̀ nípa rẹ̀ dáadáa ó yá jù lùsù lọ mo ní ẹni tó bá mọ̀ ní nípa rẹ̀ ṣùgbọ́n tó bá mọ̀ nípa rẹ̀ mọ́jà mọ̀ rẹ̀ ẹ̀ ní ni mọ́pàá yà kò kó sí والله أعلم وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته